ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ilé ìmọ́tótó ara ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó eyín ìmọ́tótó oúnjẹ ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo.